ẹ̀yin ni mo fi ọpẹ́. Celebrate God, celebrate Him for the day too. God will bless that mommy. Everything you are asking God for is turning to a testimony in your hand. Because you chose to praise God tonight, the Lord will show up on your case. Everything that is of a concern to you and your family, because of tonight praise, the Lord will show up mightily. that the Lord of this commission will show us speedily. In the name of Jesus. Ẹ ti yan Ọlọ́run ní wàá gbogbo àgbáyé. Lórúkọ Jésù ẹ ò sáré mú ẹ̀rí àgbáyé wọ̀. Lórúkọ Jésù ẹ ò ní ẹ̀rí tó mẹlẹ̀. Ìdílé ti mi àgbáyé ó ti mi ẹ̀rí yín náà máa mi àgbáyé. Ọkọ̀ òkú mọ yín lọ́wọ́. Ọkọ̀ òkú mọ yín lórí. Ẹ̀yin náà wọlé lójijì. Àṣírí ọ̀run ti gùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jésù olúwa wa àmín àmín àmín orúkọ jésù thank you mommy. God bless you mommy thank you for coming. mommy níbi tí ẹ wà yẹn wọ́n fẹ́ kẹ́yìn fúnra ara yín ẹ wá mú orin ọpẹ́ mẹ́ta hallelujah wẹ̀ ara nínà ẹ̀yin fúnra ara yín màmá bàbá ẹ wá yan orin ọpẹ́ mẹ́ta fúnra ara yín ẹ kọ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta bí ọlọ́run ọpẹ́ mi rèé orin ọpẹ́ mi rèé ọpẹ́ tí ò ní condition ni o má fọlọ́run ní condition pé nígbà tó bá ṣe kó tó yìn ẹ́ níyẹn ò lè rọ́lọ́run just give God praise as if he had done that thing you are asking for within the next three minutes offer God your praise by yourself as the Lord is giving you utterance bí orin yẹn bá ṣe ń wá sí yín lọ́kàn just begin to sing it begin to sing it begin to sing it mo wo wájú mo wẹ̀yìn mo wọ tún mo wọ èmi kan tèmi nìyẹn mo wọ kẹ́ mo wọ lẹ̀ ọpẹ́ ló yí ẹbí mi ká mo wọ wájú mi mo wọ ẹ̀yìn mo tútù mo wọ tún mi mo wọ sí bàbá mi o mo wọ kẹ́ mo wọ lẹ̀ ọpẹ́ ló yí ẹbí mi ká mo wọ wájú mo wọ ẹ̀yìn bàbá mi o mo wọ tún mi mo wọ sí. Si mo wókè mo wólẹ̀ ọpẹ́ ló yí wa ká mo wó bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tẹ̀ síwádé mo wo bí tẹ́ ẹ̀ mú wa lọ ọpẹ́ ló yí mi ká ẹ ṣé olóore káyìlì ẹ ṣé olóore ohun tó ń ṣe mi ò dùn mí ohun tó ń dùn mí ò mà ṣe mí káyìlì bò ṣe ẹ ṣé olóore alátìlẹyìn wa o ẹ ṣé olóore ohun tó ń ṣe mi ò mà dùn mí ohun tó ń dùn mí ò tiẹ̀ ṣe mí ẹ ṣé olóore torí pé ẹ ṣé olóore ohun tó ń ṣe mí ò dùn mí rárá ohun tó ń dùn mí ò mà ṣe mí ẹ ṣé mo lóore mo wá sọ wípé ohun gbogbo ló ṣe fún mi mi ò ní ní salvation ohun gbogbo gbogbo gbogbo ló ṣe láyé mi kí lẹ ò ti ṣe adániwáyé mi ò rí o mo sọ wípé ohun gbogbo lẹ fún mi devil you are a liar ohun gbogbo lọlọ́run ṣe fún mi mo mọ̀ bẹ́ẹ̀ ohun gbogbo ló lórí ẹbí mi kí lọ tí ì ṣe láyé mi ọlọ́run mi. ọlọ́run ẹlẹ́dàá wa àwa kí ọ wípé o ṣé o ọlọ́run gbogbo ayé àwa kí ọ wípé o ṣé ọlọ́run ẹlẹ́dàá wa àwa kí ọ wípé o ṣé o ọlọ́run gbogbo ayé ẹjẹ́ a máa yin ọlọ́run bá ti wọlé bẹ́ẹ̀ni ẹjẹ́ a máa yin ọba àwọn ọba ẹ máa yin èmi ni tí ń jẹ́ èmi ni bẹ́ẹ̀ni oore rẹ̀. Torí Olúwa tí ó tóbi ní kíkọ́bí rẹ̀ ó kọ́ lákàwé o. Ó fi o. Ó ra ó ra. àwọn alákàwé ò kábíyèsí ó ọba. Ìyábìrì àwọn alákàwé ò. Alágbèrè ńlá ni bàbá mi ò. Bàbá mi àtúnfọ́ra ti bí òkè. Ọlọ́run tó ń gbani. Ọlọ́run tó ń yọni. Ọlọ́run tó ń lani. Ọ̀pá nìrìnkú yàtọ̀ arúgbó ìgbani. Adàgbà mọ́ ti pa àdàgbà mọ́nú kíláàsì. ọkọ mi o ọ̀rẹ́ mi o ẹ̀rù jẹjẹjẹjẹjẹ létí òkú pupa alágbára gíga gíga gíga. ẹ ó ní ó sí olúwa torí olúwa tí ọkọ mi ní. títóbi ó kábíyèsí ó ọba ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba kábíyèsí ó ọba torí olúwa tí ó tóbi jù tóbi ra ọkàn lákàwé o. kábíyèsí o ọba. bàbá mi o. tí ń gbé inú àwọn ọ̀run gíga gíga ẹ mà ṣe o. ọpẹ́ ni mo mú wá. orí orí ti sún síwájú ìlú dàjí jẹ́jì ẹ ṣe ẹ mà kú ìtọ́jú mi o. ọlá. ó ṣe é jésù tó fi bẹ̀lá pọ̀ wálé ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti fi lágbóra owó olúwádọ́nù rẹ̀ ó fi bẹ̀lá dáwọ̀ sí ògo ìyọlá bóyá ọ̀bẹ ṣàyà. bàbá mi lẹ́tọ̀ ọgbọ̀n ọdún. ọ̀pọ̀ ẹ̀rìn àjò láàrin. ẹ máa yin ọlọ́run ẹ jẹ́ a máa yin bàbá yẹn. ṣùgbọ́n olúwa wa ó bẹ̀rẹ̀ ṣáájú wa. ọṣẹ jẹsí tó fífẹ́ lágbàwọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti fi lẹ́bọ̀rà òun olúwa gbọ́dún rẹ̀ bàbá fífẹ́ lágbàwọ̀ sílé ògo ìyọ̀ká lọ́yà ọ̀. bàbá mi lókè o. Ó yẹ ọ́ mẹ́sàyà. Arúgbó ọjọ́ àyìnbó bàbá. Ó yẹ ọ́ mẹ́sàyà. Àjọ̀dún ọ̀pọ̀ ọdún ẹgbẹ́ bọ́lá rẹ̀. Ó yẹ ọ́ mẹ́sàyà. ẹ máa yin to me that day. Jesus is love. I'm coming yí ọba ọ̀run o, ọ̀rẹ́ wá sí ọ̀dọ̀ rẹ̀. Àtàwọn sọ̀rọ̀ àjà méjì. Àlàbà náà yí ibi rẹ̀. Ọkàn mi yí ọba ọ̀run o, ọ̀rẹ́ wá sí ọ̀dọ̀

lórí òkè o ó lórí òkè ọjọ́ ó lo àwọn akọni nínú àdúrà ó lò wọ́n fún mi ẹ ṣé o ẹ̀yin èèyàn bí èèyàn ẹ ṣé o ẹ̀yin akẹ́kọ̀ọ́ nínú ìgbàgbọ́ ẹ ṣé o ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ah, ah, ẹ bá mi kí Jésù pé ó kú iṣẹ́. ọ̀rẹ́ tí fantastic. Oh, ló yẹ ọ́. Eh. tọ́lọ́run ti ṣe ní ayé mi ah, ẹ máa wo àwọn àrà tí bàbá yẹn ti dá ẹ máa wo àwọn ohun tí ẹ ti là kọjá àkórí ìwé wa lálẹ́ yìí grace for every receive sofa iyì fún àwọn ìrànlọ́wọ́ tá a ti rí gbà that's our focus tonight that is our focus tonight. gbogbo ọjọ́ báyìí ẹ báyìí tì mọ́mí ẹ máa wo ohun tí ti ṣe láyé yín that's our focus for tonight. ẹ̀yin fura padà ti gbogbo ọkọ ẹ̀yin fura padà ti gbogbo ọkọ ẹ̀yin fura.

very much. God bless you ma. Àkórí ìyìn wa lálẹ́ yìí. Ìyìn fún àwọn ìrànlọ́wọ́ tí mo ti rí gbà. Ìyìn fún àwọn ayọ̀ tí mo ti rí I want to tell you Ọlọ́run the lórí ìyẹn. lògo yẹ fún ọ alfa omega ìwọ lògo yẹ alfa omega ìwọ lògo yẹ. ẹ ṣé o bàbá mi eh. lórí ọmọ mi lórí iṣẹ́ ìrere tó jẹ́ káyé pa mí tì kò jẹ́ káyé lò mí mọ́ gbà ìyí ìyá ò bàbá mi kò jáyé fagilé rúbọ mi nínú ẹgbẹ́ àwọn olórí. ẹ̀yin náà ẹ ronú tí ẹ ti ń bọ̀ mọ́ mi ẹni olúbi tọ́lá ni mò ń dé ẹni olú àwọn ọlá tẹ ti jọlá ẹ ẹni olú àwọn ìgbèníjà tẹ ti rí ẹni olú àwọn ọlọ́run tó ti ṣiṣẹ́ fún yín ẹ bá yin ọlọ́run lé lórí. Alpha Omega, ìwọ lògùn yá. Alpha Omega, ìwọ lògùn yá. ṣẹlẹ̀ bọ̀ nínú ẹgbẹ́ bọ́lá rẹ̀ ìyíyẹ ó bàbá. bàbá mi ga ìwọ nìyí yẹ. bàbá mi ga ìwọ lògo yẹ. bàbá mi ò olúwa ọlọ́run Ísírẹ́lì bàbá. ọ̀rọ̀ ságbà ọ̀tún kò máa tó. bẹ́ẹ̀ni. ọgbọ́n orí mi kò máa ká bí mo ṣe fẹ́ kí ọ o bàbá. ẹ̀yin náà máa kì í. ìwọ lọ́jọ́ má jẹ̀bi. bẹ́ẹ̀ni. <laughs> òwíwó tó wọlé àwọn ẹ̀jẹ̀ tipẹ́lẹ́tipẹ́lẹ́. bẹ́ẹ̀ni sà. ó wọlé àwọn eme. ayára bò ó wọlé oṣó. ó wọlé àwọn ẹlẹ́bọló. ẹ máa ṣí àbẹ̀ tí wọlé. ó wọlé àwọn wòlíì ìkà. bó o ṣe ń ṣe àyè ó mọ orí ìyá lọ́rùn. bẹ́ẹ̀ni. ó pa wọn lẹ́nu mọ́. Ah, how did you have that? arábẹ̀rìbìtì o àríbìràbàtà ọlọ́run alàyè yìí wọ́n nìkan ló gbé jẹ́. arábẹ̀rìbìtì o. jésù olúwa wa a dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ àtúwọ́ dá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni. so lọ́pẹ́ mọ́mì dádì ẹ jẹ́ a máa yin ọlọ́run yìí lógo ẹ a máa yin bàbá yẹn pé o ṣe ẹ máa dúpẹ ohun téèyàn bá dúpẹ lé lórí ọlọ́run máa ń pa á mọ́ sí ni ohun téèyàn bá yin lé lórí máa ń da sí ẹ máa pé olúwo ṣe mo ọmọ mi wà láyé mo ọkọ mi láyé. a ọ̀pẹ́ lóye gbogbo ohun tó wà láyé ní àyíká àti agbègbè yín mọ́mì ẹ máa yìn ọlọ́run lé lórí títí dórí iṣẹ́ yín títí dórí ọkọ̀ tẹ́ ń wà títí dórí ohun èlò yín nínú ilé ṣe bó ohun èlò ló pa àwọn kan tí àrọ̀bà tí wọ́n rà mọ́mì ṣe bóun ló ṣekú pa wọ́n cooking gas inú ilé yẹn mọ́mì ṣe bóun ló ṣekú pa wọ́n the best times tí wọ́n fi ṣe lé wọn ṣe bóun ló ṣekú pa wọ́n mọ́mì àyè yọ ní gbogbo ọ̀nà just look around you both living and not living ti pé olúwa mo dúpẹ́ ó jẹ́ kí sátani jẹ́ kí kankan ó gbà bọ̀dẹ̀ tì mí ọkọ̀ ò gbà bọ̀dẹ̀ tì mí ohun èlò mi nínú ilé kò gbà bọ̀dẹ̀ tì ẹ̀yin agbóhùn sókè àdúrà ọpẹ́ ó yọ ọlọ́run mo yìn ọ́ ọpẹ́ la wá mú wá àkókò ọpẹ́ la wà yìí oṣù ọpẹ́ abiyamọ rèé oṣù ọpẹ́ àwa bàbá rèé oṣù ọpẹ́ àwa màmá rèé oṣù ọpẹ́ àwa ọkùnrin rèé oṣù ọpẹ́ àwa obìnrin rèé ọlọ́run ọba fi ìyìn jà ọlọ́run ọba fi ìyìn gba ọpẹ́ àgbè yín ga àgbè yín ga àyìn yín lógo ọlọ́run ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun ọlọ́run ẹ ṣé o ẹ dúpẹ́ ibi tí ẹ ti ń bọ̀ mọ́ mi ẹ ru àròjinlẹ̀ remember those days remember those times remember those ages and begin to thank God begin to thank God for obtaining God's mercy for enjoying God's grace appreciating the Lord who has brought you far ọlọ́run tó ti mú yín jìnnà dé ìkórìtà yìí ó yẹ ká yìn ó yẹ ká yìn ẹ fi ohùn yín yìn. ẹ fi ọwọ́ yín yìn ẹ fohun gbogbo tó ń bẹ nínú yín yìn ẹ fi okun yín yìn ẹ jẹ́ kí bàbá yẹn mọ̀ wípé alẹ́ mi bí ẹnìkan mo more ẹ fi aleluya yín yìn ẹ fi thank you jesus yín yìn ẹ fi ṣẹ́ẹ̀rì yín yìn ẹ ní ọlọ́run mo more ọlọ́run mo mọ ore ọlọ́run mo mọ ore ọlọ́run mo mọ ọlọ́run mo mọ ọlọ́run mo mọ ọlọ́run mo more aleluya mi rèé ògo mi rèé ìyìn mi rèé ẹ dúpẹ́ lórí ohun tó ti ṣe ẹ dúpẹ́ lórí èyí tí ò tí ì ṣe ẹ dúpẹ́ lórí èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ dúpẹ́ lórí èyí tó ṣe tẹ́ ò mọ̀ ẹ̀yin bàbá yẹn ẹni ọlọ́run ò ṣe ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ó ní jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí kó yin olúwa ohun gbogbo tó ní ẹ̀mí ẹni tó bá mọ̀ wípé ẹ̀mí wà nínú òun ó lẹ́tọ̀ọ́ láti yin ọlọ́run ó jẹ́ bàbá lọ́pẹ́ bàbá sọ kínní kan wọ́n ní the debt that nobody can finish paying is the debt of praise and thanksgiving you can finish paying your mortgage is a matter of time you can finish paying your car note is a matter of time you can finish paying your credit card is a matter of time but praise you can't finish it. Mommy, remember those quarter of shame that God stepped in. Remember those quarter of mockery that God showed up. Remember when there was nothing and God stepped in. Remember when they conspired against you and God in his infinite mercy showed you favor. Ẹ̀yin dáadáa tí Ọlọ́run bá ní ká yin òun, ó túmọ̀ sí wípé èmi àti yín jẹ gbèsè yẹn tó bá ránṣẹ́ ọpẹ́ sí wa lóṣù yìí pé àwọn ọmọ ìwọlẹ̀ rí kan ẹgbọ́n tó sọ ni ó la ninety five percent nínú prayer ṣùgbọ́n nínú praise a gba five percent ó túmọ̀ sí pé yóò fail mọ́mì ẹ jẹ́ a lọ dúpẹ́ ó túmọ̀ sí pé kò tí ì rí pẹpẹ ìyìn wa tó mọ́mì ẹjọ́ rí pẹpẹ ìyìn yín lóṣù yìí thank God for that little thing thank God for that nothing so that you can have surplus. Thank God for the one He has done so that He can do more. Appreciate Him. In your head, ayọ̀pẹ̀yọ̀. In your situation, ayọ̀pẹ̀yọ̀. Kí làkórí ọpẹ́ wa lálẹ́ yìí? Ọpẹ́ àwọn oore tá Praise for help received so far. Praise for help received so far. Ẹ̀yin táyé ti rò wípé ẹ̀ lè lọ́kọ. Ẹ̀yin táyé ti rò tọ́lọ́run fún yín nídìílé aláyọ̀ ẹ̀yin tí ayé ti rò wípé ẹ lè bímọ tí ọlọ́run sọ di ọlọ́mọ ẹ̀yin tí ayé ti rò wípé àìsàn yẹn máa la ẹ̀mí lọ ṣùgbọ́n ọlọ́run yíró ẹ̀yin tí ọlọ́run ti rò wípé ìwásílù yíyẹ máa ráre ni mọ́mì ọlọ́run máa gbà yín ẹ̀yin tí ayé ti rò wípé láìsí àwọn ẹ ò lè dá dúró ṣùgbọ́n ọlọ́run dúró bí àtìlẹ́yìn fún yín mọ́mì máa yin ọlọ́run ẹ máa lọ jáìsẹ̀ ẹ wọ́ orin ọpẹ́ orin ọpẹ́ ó ní jẹ́ kó ohun gbogbo tó ní ẹ̀mí ohun gbogbo tó ní ẹ̀mí àwọn alàyè ni mò ń bá wí lálẹ́ àwọn alàyè tó mọ́ọ́rẹ́ àwọn alàyè tó mọ́ọ́rẹ́ àwọn alàyè tó mọ́ọ́rẹ́ ẹ máa ru ọbẹ̀ pẹ́ fún ó bí mo bá yíra nílẹ̀ bí mo bá yíra nílẹ̀ bí mo bá yíra nílẹ̀ kò tó fún yín rẹ o bàbá remember those reports that you received in that pregnancy at it, it, look like it can never look like it but mommy God's tempting ah ẹ wo àwọn ìrìn àjò yẹn we want to praise God prophet ashe lọ sí second phase of praise but I want you to think deep if you don't think deep you can't worship him if you don't think deep you can't praise God with understanding Look at what God did. Ẹgbẹ́ ẹ̀rí àwọn màmá Somebody without paper and God secure scholarship not only one for the child, not only two, not only three scholarship even from the Ivy League school. Ivy League school mẹ́jọ ló wà l'Amẹ́ríkà and they are very good universities. Mọ́mì kì í ṣàwọn ọmọ ìmọ̀ iná wọbẹ̀. Mọ́mì is that not God? Ó ní bí mo bá yéra nílẹ̀ bí mo bá yíra nílẹ̀ we want to thank God for the help we have received so far tẹ́ bá ti rí ọwọ́ Ọlọ́run tẹ́ bá ti rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbàrí ẹ̀yin la rán mi sí lóru yìí ẹ̀yin la rán mi sí lálẹ́ yìí tí Ọlọ́run bá ti gbẹ̀yìn níjà ẹ̀yin tó fẹ́ gbalé lọ́wọ́ yín tí Ọlọ́run gba àkóso tí Ọlọ́run gbẹ̀yìn níjà ẹ̀yin tí ayé ti forí rẹ̀ rúmú pé kò lè jẹ́ èèyàn tí àánú wárí ẹ̀yin tí ayé ti rò wípé wọ́n ti dẹ̀ ní àdépá ṣùgbọ́n tárúgbó ọjọ́ sún sílẹ̀ ẹ̀yin tí ayé pè ní nobody tẹ́ wá di àjísannáwó mọ́mí ẹ̀yin tí òkúta ọ̀mọ́lé wọ́n ti kọ̀ sílẹ̀ tẹ́ wá padà ní pàtàkì igunlé ẹ̀yin tí wọn ò fẹ́ rí tẹ́ wá padà dẹni ayé ń sábà ẹ máa yìn ẹ máa yìn ẹ máa yìn mo rọ́wọ́ agbára rẹ lórí ayé mi mo rọ́wọ́ ìyanu rẹ lórí ẹbí mi mo rọ́wọ́ rẹ ọlọ́run mo mà rọ́wọ́ rẹ èmi rọ́wọ́ agbára rẹ lórí àwọn ọmọ mi èmi rọ́wọ́ agbára rẹ lórí ìpè wa mo rọwọ́ agbára rẹ níjọ́ ìwọ lẹ́rí kan àárọ̀wọ́ rẹ ọlọ́run àárọ̀wọ́ rẹ ẹ̀yin tí ayé fẹ́ já sí wòwò ṣùgbọ́n tọ́lọ́run daṣọ àṣírí bò ẹ̀yin tí ayé fẹ́ sọ wípé kò tán nídìí ẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run fẹ̀rí pa wọ́n lẹ́nu mọ́ mo rọ rẹ ọlọ́run mo rọ rẹ ah, mo rọwọ́ agbára rẹ mo rọ́wọ́ ìyanu rẹ mo rọ́wọ́ rẹ ọlọ́run mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ agbára rẹ mo rọ́wọ́ ìyanu rẹ mo rọ́wọ́ rẹ ọlọ́run mo rọ́wọ́ rẹ mọ́mì ẹ ronú sẹ́yìn nígbà tí ogun yẹn le tó dàbí ẹni pé kẹ́ jésù sílẹ̀ ṣùgbọ́n agbára yẹn tún mú yín dúró ìbájẹ́pẹ́ ti fi jésù sílẹ̀ bóyá ẹ bá ti kábàámọ̀ lónìí mọ́mí ẹ dúpẹ́ ẹ dúpẹ́ agbára ọlọ́run tó wà fún yín ẹ dúpẹ́ ìgbèníjà tó wà fún yín ẹ dúpẹ́ ọwọ́ ọlọ́run tó wà fún yín ẹ dúpẹ́ àánú tó sọ̀rọ̀ fún yín ẹ dúpẹ́ ìwà láàyè gbogbo ẹ dúpẹ́ ìjáde ìwọlé ẹ dúpẹ́ ìkóyọ ojoojúmọ́ ẹ àánú ojoojúmọ́ ẹ èmi tàmí tá a bá ní ká sanwó èmi yẹn you can pay for it. Mommy, you can't pay for your oxygen. I cannot pay for this oxygen. Now look at how many people in your household. Ẹ wo iye àwọn tó wà ń lé yín tán. Èló lẹ fẹ́ sọ fún èmi tẹ̀mí. If it were to be quantified, mọ́mí ẹ̀ dúpẹ́, bàbá mi dúpẹ́, ọmọ ọlọ́run dúpẹ́, ìyìn gba ìrẹ̀lẹ̀ lẹ́yìn. Olúwa ní oṣù yìí, òun fẹ́ fi ìyìn wa yanjú ẹ̀. Òun fẹ́ fi ìyìn wa dá wa láre òun wá fi ìyìn wa gbé wa sókè ẹni olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ lórí gbogbo ìjọ ìwọlẹ̀ kan lórí Atlanta lọ́dún yìí lórí Kerry lọ́dún yìí a dá ọpẹ́ padà fún ọ ọlọ́run o ṣeun ọlọ́run ó ṣeun lórí gbogbo ẹ̀ka ìjọ ìwọlẹ̀ nìkan bó tó mọ̀ nàbọ̀ lórí gbogbo àwọn ọmọ ìwọlẹ̀ nìkan bó tó mọ̀ nàbọ̀ ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé lórí gbogbo àdúà lórí gbogbo ẹ̀rí lórí ọwọ́ ìyanu tó àti nígbà lórí gbogbo àwọn ọmọ tó ti fún wa lọ́dún yìí lórí gbogbo àwọn ọmọ tó ti fún wa nínú ìpè yìí lórí gbogbo àwọn aláboyún amore lórí àwọn ọkùnrin amore lórí àwọn tó wà nínú veteran amore ọlọ́run amọ̀ òjò kú sójú ogun ayérayé agbé yín ga agbé yín ga agbé yín ga agbé yín ga over our medical personnel ọlọ́run ẹ ṣe bí ìjì covid ṣe lọ tó ẹ̀yin ọlọ́run dúró tì wá àìmọye tó mọ̀ tẹ̀yìn ọlọ́run òjò pa ọlọ́run ó mà ṣe ẹ mọ̀ọ́rẹ́ màmá yìí mọ̀ọ́rẹ́ bàbá mọ̀ọ́rẹ́ sìsá mọ̀ọ́rẹ́ ẹ fi ọpẹ́ fún oúnjẹ tá a jẹ àwọn kan jẹ ó níbi tí mo gbà kọjá delivery room àwọn kan gba abẹ sọdá bóyá ò mọ̀ oúnjẹ tó mọ́ra tèmi dán àwọn kan jọ ń pa wọ́n lórí làwọn kan jẹ tèmi bọ́ ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn ọlọ́run mi ló fi ṣàràfẹ́ mi mo kàn ń ránu gbà ní lójoojúmọ́ à ń ránu gbà ní irú ìrírí tí mo rí làwọn kan ṣáà rí ẹ kínú covid yẹn náà làwọn náà kọjá náà ṣùgbọ́n àánú tí mo rí làwọn kan rí gbà mo dúpẹ́ ohun òkè mo rí àánú gbà tìjọ ọlọ́run tìpètìpè mo dúpẹ́ mo rí àánú gbà ó máa tẹ́kì ara ẹ̀ èmi àti wa ò máa para wa mọ́ àwọn tó para wọn mọ́ gan jù wá lọ mọ́ mi ò pa wọ́n torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà mọ́mí ẹ̀yìn pé ọlọ́run mo dúpẹ́ ó dojú àdúrà tèmi bóyá o mọ̀ àwọn kan dúró ó láwọn kan dúró lókèrè wọn fẹ́ ṣe ẹlẹ́yà rẹ o bàbá mi mọ́ ni o máa gbà fún wọn maybe you don't know some people say don't worry don't worry look at him àwọn aró tó máa mú bọ̀ ní àdúrà wọ́n ti sọ́kè mi lójú rí mọ́mí ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run dára mọ́mí ẹ̀yìn dádì ẹ̀yìn tó o bá ní àròjinlẹ̀ ò lè rú ò lè yin ọlọ́run and tó o bá yin ọlọ́run tọkàntọkàn kó o lè understand what it entails God was saying something to me tonight olọ́mọ mi praise is the pathway to the throne praise is the pathway to the throne praise is the pathway to royalty and authority. You desire any royalty, you desire any throne, you desire any authority, launch out the weapon of praise. Launch out the weapon of praise. Somebody is standing on the pathway of your promotion. Ẹnìkan lẹ́rìí sí ẹ pé òun àfàyè hàn àníjá ọ̀gá àníjá odókè mọ́mì gbé pẹpẹ èyí dìde sí kọ̀rọ̀ praise weapon you desire a position you desire a business enterprise you desire a new level make use of your praise weapon o fẹ́ wo ààfin màmá ẹ fẹ́ kọ́mọ yín lọ jọba lókè ẹ máa yín look at the revelation God gave to abiyamọ this afternoon and that's why we are going to run it for the next nine days. That's how we are going to run it. and you tell wojú Ọlọ́run, do it with the understanding it requires. Write the name of your baby. That spirit will be telling you, ṣe bó ṣe anu sí àánú ẹ ṣe mí. Mò ń bọ̀ You cannot preempt God. But when God speaks, you just move. Once he speaks, ó ní ká kọrúkọ àwọn ọmọ wa. Ohun tó ń pa wá lẹ́kún yẹn ẹ jáde ẹ lé lórí ẹ̀yìn abiyamọ kẹwàá wọ ọwọ́ òun nínú oṣù yìí ó súre fún ẹnìkan ó gbó kì í gbọ́ kì í gbà tó lóun ò ní jáwọ́ lórí ẹ̀rọ rẹ lórí ọ̀rọ̀ mi lórúkọ Jésù ìyìn oṣù yìí yóò yanjú ẹ̀. Everyone standing as a stumbling block to your greatness, your praise in this year, in this month, we crush them down. Mommy, The tribe of praise is the tribe of the kings and the queen. Tẹ́ bá rí àwọn tó yin Ọlọ́run ọba ni wọ́n watch them they will soon become a king. That is what we see in the life of David. David praised God to the throne. Fear the praiseful people mọ́mì má kọlu àwọn tó bá mọ bọ́ ṣe yin ọlọ́run ìdí nìyẹn ọlọ́run fẹ́ gbé àwọn ọmọ ìwọlẹ̀ rí sàn sókè ló ṣe fún wa ní kọ́kọ́rọ́ yìí use it. If you have not been catching the revelation since April 1 you better dive in. Paul and Silas was praying. They were not getting result and they pause. I said, ah, come on. If we are not getting result, then let's change our method. And they launch out into press weapon. And immediately, mommy, the gate of the prison were pulled down the doors begin to open mo súré fún ẹnìkan sẹ àwọn ilẹ̀kùn tó ti tì láìmọye ọdún ilẹ̀kùn tó tì fún ìran yín ilẹ̀kùn tó tì mọ́ bàbá ilẹ̀kùn tó tì mọ́ ìyá ilẹ̀kùn tó tì mọ́ ẹ̀gbọ́n lórúkọ Jésù ìyẹn tí yóò ṣe fún mi. Mommy, a praise person A worshiper is a king in the making. A worshiper. That is why, look at the atrocity tí David commits sóhun ló yẹ kó gorí ọba but you know one thing a praise man a praise woman a worshiper mommy is a king in the making is a king in the making is a king in the making mo súre fún ẹnìkan ọba táyé ní kò ní sọ̀rọ̀ tó ń bẹnu wa ọba wà nínú yín that is why you cannot afford your throne to be wasted ọba wà nínú àwọn ọmọ yín ẹ̀yin abiyamọ keep fighting keep praying for your children keep making yourself available keep running their race keep fasting for them keep training there nítorí pé kí ni ọba wà nínú àwọn ọmọ yẹn ẹ pè jésù ẹni olúwa tún pẹpẹ ìyìn mi tó ti wó olúwa tún ṣe lálẹ́ yìí pẹpẹ ìyìn mi tó ti wó ẹni olúwa tún mọ lóru yìí pẹpẹ ìyìn mi tó ti wó lulẹ̀ ẹni olúwa tún gbé dìde ẹ pè jésù ẹ sọ fún ọjọ́ bẹ́ẹ̀. ẹni gbogbo pẹpẹ ìyìn mi tó ti wó gbogbo pẹpẹ ìyìn mi tó ti wó gbogbo pẹpẹ ìyìn mi tó ti wó gbogbo pẹpẹ ìyìn lẹ́mi families gather yourself together praise God together husband and wife praise God together employer employee gather your employee praise God in that place of work praise God together and see what God will do in this month of praise ẹ sọ fún Ọlọ́run Olúwa gbogbo pẹpẹ ìyìn ìmísí ìyìn tó ti kú nínú mi ẹni olúwa máa sọjí padà ìmísí ìyìn ìmísí ìyìn pẹpẹ ìyìn olúwa gbé dìde olúwa gbé dìde olúwa gbé dìde olúwa gbé dìde olúwa gbé dìde gbọ́ àdúrà jésù olúwa wá mọ́mì when you praise God it activates your kingdom supplies tẹ́ ẹ bá yin ọlọ́run dáadáa á supply ohun gbogbo tẹ́ ẹ ní á supply ọkọ á supply aya á supply iṣẹ́ á supply ilé ìwé á supply ilé ìwé ìgbélu á supply ọmọ everything that you need mommy he will make them to be available hallelujah psalm sixty-seven verse six verse five and six confirms that mọ́mì ó máa gbogbo ohun tẹ́ ẹ nílò pátá á supply ọgbọ́n á supply idea á supply ìṣíníyè á supply ohun gbogbo hallelujah you will not experience scarcity mọ́mì there is scarcity around you because you have not yet praised God hallelujah because we are not able to suffer Walerikan. He said we got 95% in prayer, but our praise is 5%. That is why this month, mommy always coming on time. We praise God. We praise God. We will praise Him all through this month and up and beyond. We keep praying Him. We keep praising Him. Only let the people praise Thee. Oh God, let the, all the people praise him, not only choir. When choir is singing, they are only leading us. Don't leave the praise to them. Join them. They are not only the one to praise God. I said it two days ago. Praise is what you will do in eternity. Praise is what you are to do on heart, And the same thing you do in eternity. Ohun tá a máa ṣe láyé, ohun tá a tún máa ṣe lọ́run. The only department established in heaven is the praise team. There is no prayer team. Hallelujah. So it is only the team, praise team. So don't leave the praise to the praise team alone, to the choir alone. Don't say, oh, there is no goggle. There is no talking drum. There is no drum set. There is no mummy, but there is your mouth. Hallelujah. You have your mouth. Hallelujah. Don't say, oh, I don't have treble. I do have alto. I do have bass. I do have tenor. Sing what you have. God understands. There is no language. That is why you will see the Hausa singing their own language. See the Igbo singing their own language. See the Spanish singing their... And everything God is hearing. So he understood what how your voice looks like. Don't let them tell you, I'm your low worry. No. God is not interested in your melody. He's interested in your worship. He's interested in your eulogy. He's interested in your praise. He's interested with the acts at which that praise is coming from. Somebody may have a voice and it's only entertaining. Hallelujah. Somebody may have a soprano. Mommy, kó dẹ̀ máa yin So God is not interested. Those are that we might be telling you "Oh, Oh, Lọ́run, ìwọ ṣe choir says who? He said, Let everyone, let all the people, everyone that have created, let them praise thee. Praise God for what? Praise God for your past. Praise God for your present. Praise God for your future. Praise God for the known. Praise God for the unknown. Then shall the earth yield and increase. And God, even our God, shall bless us. Mommy, every Wednesday is our offering day. Have you praised God with your seed? Hallelujah. Mommy, you have to praise God before the land can bring its increase. Sow a seed of praise every day. You don't need to be in the church. Nobody needs to call it for you. Just think deep. Look at your son. Look at your daughter. Look at your wife. Look at your husband. Look at your health. Look at your career. Look at your business. Look at your generation. Look at the people that have gone in your household. And thank God. Look at what happens, what usually happens in your family. Look at the ages the devil harvested. and start thanking God before you get to that age age this eternity man máa ń sáwọn balẹ̀ yẹn ìwọ ti máa dúpẹ́ before you enter that age that age that devil always harvest them don't wait until that age start praising God for the victory ahead hallelujah mommy praise activate supplies praise activate supplies Everything you need is in heaven. When you praise God, He descends down. Because when God comes down, the Bible says He, he habit the praise of His people. So when God comes down, He comes down with all His treasures, among which that your request is inside. Tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú ìgúnwà ìyè rẹ̀, ó sọ̀kalẹ̀ pẹ̀lú gbogbo ìṣúra ẹ̀ ó sọ̀kalẹ̀ pẹ̀lú gbogbo tó jẹ́ ó sọ̀kalẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀bì àdúrà that is why in praise request is granted easily in praise in praise request is granted easily in praise request is granted easily ìtò máa fi gbàwẹ̀ thirty years ìtò máa fi gbàwẹ̀ forty years bíbélì sọ nínú ìwé genesis forty eight yẹn mọ́mì forty nine verse eight kí ló ní kò ṣe ó ní ìyìn ọlọ́run màá ga àwọn ọ̀tá ẹ̀ lọ́rùn by the virtue of praising God ọ̀tá tó lóun ò fẹ́ rọ́mọ ẹ ọ̀tá tó lóun fẹ́ rí ayọ̀ ẹ ọ̀tá tó ní kó lọ lùwọ́ bá kó fọwọ́ ọ̀ṣọ́ wálé ọ̀tá tó ní kí ni ẹ má tò ọ̀tá tó dúró ti iṣẹ́ rẹ̀ olúwa ní kò yí òun òun àgà lọ́rùn genesis forty nine verse eight ó ní juda ìwọ ni ẹni tí àwọn arákùnrin rẹ yóò máa yìn ọwọ́ rẹ̀ yóò sì wà ní ọrùn ọ̀tá ẹ very easy ah mọ́mí ẹ pé jésù olúwa fún mi ní ìmísí ìyìn Some battle you don't need to fight it. Just praising God. Some enemy, don't answer there, Keep praising God. Let everything be. within you be praising it. Mọ́mí ẹ gbà ẹni olúwa wọ̀ mí ní agbádá titun. Olúwa fún mi ní ìṣíníyẹ ìyè titun. Ìṣíníyẹ ìyè titun. Ìṣíníyẹ ìyè titun. Ìṣíníyẹ ìyè titun. Olúwa yọ̀ọ̀dá rẹ̀ sí lórí àdúrà mọ́mí ẹgbà jésù olúwa have you said your one thousand thank you today. Do you know how many times you breathe in a day? Over 23,000 times. And God is saying, Give me 1,000. Thank you, Jesus. You said it's too much. Do you know that thank, thank you, Jesus, you are giving to God alone? Mommy, it's gladdened his heart. Oh, Lobo, thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. As you are thanking God, mommy is crushing down your enemy. As you are thanking you, Jesus, they can't hear you. As you are thanking you, Jesus, they can't hear you. As you are thank you, Jesus, they can't harm you. As you are thank you, Jesus, they can't do you evil. As they are thank you, Jesus, won't let lè pe be ẹni down. To dáhùn. Torí ìgbà tó thank you, Jesus, ló ń dá wọn lóhùn. Gbogbo ènìyàn máa pariwo thank you, Jesus níbi tí ẹ wà yẹn tó bá lè yíra nílẹ̀ kàn máa yíra nílẹ̀ máa sọ pé thank you jesus thank you jesus thank you jesus fóun tó ẹ lè rántí fóun tó ẹ ò lè rántí ẹ kàn máa ní olúwo ṣe máa yíra máa yíra máa yíra máa yíra fún bàbá yẹn máa yíra fún bàbá yẹn máa yíra máa yíra máa ní olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus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 ó ṣe ẹ máa sọ fún wípé ó ṣe just begin to thank him ẹ yí sọ́tún ẹ yí sọ́sì ẹ ní olúwo ṣe olúwo ṣe máa yíra nílẹ̀ fún máa yíra nílẹ̀ fún ọba tí òjà kágọ̀ yẹn wọ bojì ọba tí òjà kágọ̀ yẹn daṣẹ́ sílẹ̀ ah mo fẹ́ràn màmá yẹn màmá yẹn ní thank you Jesus time seventy ìwọ náà máa dúpẹ́ máa yìn máa yìn máa yìn we are thanking God for the help that we have received so far mo lè má ti bímọ lóòótọ́ mo lè má ti lọ́kọ lóòótọ́ mo lè má ti níṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n mo rí àánú ọlọ́run níbìkan mo rí ọwọ́ ọlọ́run kọ́ máa yìn máa yìn máa. má yẹn má yẹn ìwọ lẹ̀rí kan dúpẹ́ ìwọ lẹ̀rí kan dúpẹ́ ìwọ lẹ̀rí kan dúpẹ́ gbogbo ìjọ ìwọlé kan mọ rẹ̀ ọlọ́run àmọ rẹ̀ we are saying thank you jesus we are saying thank you jesus we are saying thank you jesus we are saying thank you jesus we are saying thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus thank you jesus Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. Ẹ máa yẹ, ẹ máa yẹ, ẹ máa yẹ, ẹ máa yẹ, ẹ máa yẹ, ẹ máa yẹ, ẹ máa yẹ, ẹ máa yẹ. Máa sun ẹ̀jẹ̀ rẹ̀, máa sun ẹ̀jẹ̀ ọgbẹ́. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run bá àwọn ọba ó bá àwọn ọba ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá máa yan ọlọ́run wàá rí bóòní ńlá làbúrúkú yẹn mọ́ àwọn tó ń yọ sí ẹ lójú oorun yẹn wà á rí pé wọn ò ní wá mọ́ nítorí pé ìyìn rẹ ti ń gba ìjọba ìyìn rẹ ti ń gba ògo kàn máa ń yin ọlọ́run yẹn máa kan sára sí ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe pàrúkótólíà mi sí tayálábò èkétékétólíkàtà ọlọ́run ò ṣe bó o ti ń gba ògo ọlọ́run ò ṣe bó o ti ń gba ògo lọ ọlọ́run ò ṣe ọlọ́run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 láàrin ìṣẹ́jú márùn-ún á tún yin bàbá yẹn á tún sun ẹ̀jẹ̀ yẹn á tún sun ẹ̀jẹ̀ ọpẹ́ yẹn bí olúwo ṣe fún àwọn ohun tẹ́ ẹ ti ṣe lórí ayé wa tí di òní àmọ́ rẹ̀ fún àwọn èyí tẹ́ ẹ ní lọ́kàn lórí ayé wa lórí ìpín wa lórí ọjọ́ ọ̀la wa lórí ayé àwọn ọmọ wa lórí ẹbí wa lórí okòwò wa ọlọ́run àmọ́ rẹ̀ ọlọ́run àmọ́ rẹ̀ we are saying thank you we are saying thank you we are saying thank you to you alone be all glory we give you praise we give you honor, lórí lórí ìdílé wa tẹ́ ẹ̀jọ́ túká tẹ́ ẹ̀jọ́ wọ́ tẹ́ ẹ̀jọ́ dídàkudà tẹ́ ẹ̀jẹ́ kí sàtánì ó gba ògodo rẹ̀ a sọ wípé ẹ ṣé a sọ wípé ẹ ṣé fáwọn tẹ́ fún lóyún ní fáwọn tẹ́ fún lọ́mọ lọ́bí ọlọ́run agbé yín ga ẹ̀jọ́ tọ́jú olójú ikú jésù olúwa wa mọ́mì her father said something pick all the thing that he says ẹ wú ẹ̀rí màmá tó jáde lánàá yẹn that mommy refused to place a limitation on herself And yesterday, we all had a testimony. Mommy, the next testimony on this mountain is coming from your family. But I want to beg you don't place any limitation on yourself. Don't place any limitation on yourself. One thing about Iwalerikan ministry, you must be sensitive. You must be spiritually inclined. It's not a social mountain. <coughs> it's not a packaging mountain, but you must be spiritually alive. Our father said something on, on Sunday, and I picked that statement. He said, Praise is what we don't love to do. And Praise is what work fast. Praise is what we overlook. And praise is what God uses most. Mommy, if you are here, maybe in church service, you don't get to church until they finish Sunday service. Ṣé binu, You have only come to wash you. Ó wá wòran Mommy, Let me cite an instance. If you are in an organization and you are not making any contribution on payday, will they give you money? You have not added any value to them. You have not contributed to the bottom line. You are not part of the progress of the organization. Will they remember you when they are paying them? Will they remember you when it is time for promotion? Or will they remember you when they want to downsize? The same thing, God. In every church service, in any worship service you may be, God's own in heat is the praise and worship. No matter how elongated that service is, no matter how elongated, mommy, that service is. No matter how many hours you use in that service, ma, the time, the aspect that is for God's own, that profit Him, is the time of our praise and worship. Ọlọ́run tí inú ẹ̀ ò dùn can he remember somebody? Can he even see your tears? The time of praise and worship is not the time of gisting. It's the time you want to give God His own so that He can pay attention to your own. But what do you see in church service today? People at the time of praise and worship, they don't get serious. Some people even be watching it. One mama and a kidding. No, it's a time of reference is the time that profit God. It is the time that God is most interested in because that is the time that you are giving God His own. Every other own is to our benefit. You want to hear the word of God? Is to benefit you. Ọlọ́run kọ́ ló fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run fúnra rẹ̀ láti kúrò ní ẹ̀ṣẹ̀ láti make heaven. Èmi àti ẹ la fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run láti kúrò ní ẹ̀ṣẹ̀ to make heaven to profit us to gain ideas. When you give offering, it is to your benefit so that God can bless you the more. When you pray, you are praying for your benefits. Hallelujah. So the one that pertains to God, that God takes pleasure in, is that praise. èyí tó jẹ́ tọ́lọ́run gangan nìyẹn ṣe rí gbogbo tó kù it is for our good. Every other one is to our benefit. Now, when you don't give God his own, remember what that place said. That's Psalm 67, verse 5 and 6. Before the land began to bring its increase, kẹ́ máa kọ́lé lórí ilẹ̀ kẹ́ máa nílé kẹ́ máa ní acquire qualification kẹ́ máa dá lè ṣẹ́ sílẹ̀ kẹ́ lè bímọ lórí ilẹ̀ kẹ́ lè.